anti-cultism law. And I want to make bold to emphasize this because uh, the jail terms are quite frightening. And so, as we carry this to the media, we must let our people know. àìmọ̀nà unola, náà là á ibi pade pade, ní ìkànnì wo tv a tún ti gbé e dé lónìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà nínú ilé kí ló ń ti mú gbé dé ni o èyí tẹ́ ẹ ti ń retí tipẹ́tipẹ́ àtọ̀tún àtòsí ẹ̀ àti gbájọ́ a sì ti ṣà fẹ́lẹ́fẹ́lẹ́ ó wàá kú kẹ́ ẹ jókòó kẹ́ ẹ bá wa fìfẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá wa ti ń gbọ́ tán tẹ́ ẹ bá lọ́rọ̀ sọ ẹ ẹ ti mọ bàjí máa ń ṣe bó bá ti wá ya yín ó ti yá o ẹ jẹ́ àjọ lọ kájọ gbọ́ wọn. I want to say that in our efforts to reduce crimes and criminalities in the last sixty days have yielded positive results. We have over 200 suspects arrested for various crimes, gained up to five convictions in ongoing investigations and prosecutions, Within this time, rescued up to four kidnapped victims on Hoth. Uh, we have over, as you can see, 33 different brands of arms and ammunition, AK, pump action, locally made pistols, and others. We have over 1,644 ammunitions. And for your information, I must say that there are other cases we didn't bring because uh, we didn't think that they should be for the media. What I want to comment straight away is the anti-cultism law and I want to make bold to emphasize this because uh, the jail terms are quite frightening. And so, as we carry this to the media, we must let our people know that they should look at the law. It's not just about those who are involved in correlated activities, there could be those who have uh, sentences up to six months without option of fine and millions of naira for harassing innocent citizens and for operating illegal tolls, illegal land grabbers, all those who ẹ mà káàbọ̀ padà o sórí ìkànnì wo tv nítorí pé àdéhùn làwa dúró lé lórí pé a ò ní fi jújú bò yín lójú bẹ́ẹ̀ náà ni a ò ní jẹ́ kí tí yín ó di sí gbogbo èyí bá jẹ́ kẹ́ ẹ gbọ́ ó dá lójú gbogbo èyí tẹ́ ẹ wò yìí ẹ ti ṣe àwọn èyí jẹ́ ìkìmí ọ̀rọ̀ nínú wọn ẹ dẹ̀ ti bá mi dì wọ́n mú bẹ́ẹ̀ bá wá ní ọ̀rọ̀ láti sọ tẹ́yìn náà wò ó pé ẹ ní ìdásí ohun tí ẹ lè fi kún tẹ́ lè fi sún ètò wa síwájú ẹ bá wa pàdé lórí comment section o kẹ́ ẹ kọ síbẹ̀ ẹ fi ṣọwọ́ sí wa kẹ́ ẹ dẹ̀ nígbàgbọ́ wípé á dí ọ̀dọ̀ wa ń bí àwa náà á wà jókòó á ṣe àṣàyàn lé lórí a ó sì mú èyí tó jẹ́ ìkíni inú ẹ̀ ń a ó tẹ pẹpẹ síta fẹ́yìn olólùfẹ́ wa ẹ má gbàgbé láti bá mi like láti bá mi share kó go viral títí wá dìgbà míì táwọn tún jọ máa pàdé lórí ìkànnì Wo TV bákan náà ẹ kú ọ̀rọ̀ ajé nìyí.